إذا ضللنا فِي الْأَرْضِ أئنا لفي خلق جديد نعم بل هم بلقاء ربهم كافرون وقالوا منالنا المكة أئذا ضللنا في الأرض أبدأ شوقا يعرفني معنى أئذا كنا عظاما ورسولا وفاة أئنا لمبعوثون خلقا جديدا بولرنا جدتك مكة ودخلوا ده تنقلوا ما هو قطوك إمي أئذا بولرنا في الأرض أيضا جنسا ينوريهاني تنقلوا أن مؤمن أئذا كنا أيضا جنسا kamuda igoman kaoche kabogugugugu yogodogo worofatan kamude pabia wufurihane ainna lamabuthuna eh? halkan jadida makuwa daji kwaleyi aliji somarun ngalau duwayo lama migidai ainna aidha eh? ضللنا في الأرض abida jankale reale a inna la fi khalqin jadid aide ana dona umune ona muni tito mamu atokwa ne panyinga kuyi pere piloyi bamu gugu ajo kiwokulei mahonda nganga dabi akwa ne yi ngoyo akolo yo la maleye ni ben o oh. kọ́nà Ma yá máa káàkiri máa yí wọn àdọ́lọ ìrọ́gọ́ ìkọ́ àgbé hom bèlè kọ́ ìrọ̀fì hìm káàkiri àmà ẹ̀dọ́mà kọ̀ onúgbò máa wọ́n kọ̀ gbélé pé dàbí amójú kọ́ lọ́wọ́ ìrírí ìrírí ìmúdógún bi. mawe je kakene kiku kuku mutia ni mu ya yare ande ide yo ide yo ye o yi yo logo logo logo logo logo do bo ide che oro e la mu yo ne pa po ibo gugu yo godo bo ide bo bo gugu ngo gugu kuma kuma ngo da bi ngo dene le kwa ne ibili e mdu kamika vrini ko ko bi ko kàkó ẹyẹ náà káàkiri iye tọ́gbà ní ìbílẹ̀ kàkí ẹni lókè pọ̀ ọjọ́ ìnìkẹ̀tọ̀ dájú pa nìyẹn báyà sọ̀rọ̀mọ́rẹ́lá ọjọ́ àdó dájú pa nìyẹn káyà àhálíkọ́ iná wá hálà ó sì ṣe ìkọ̀dé aláwọ̀ ìyàjẹ̀lú páyọ̀ jẹ́ ojú iná ń kọjọ́ máa nù páyọ̀ ojú ní àyè ilẹ̀ mí gidẹ́ náà nù nẹ́kọ́ ya mọ́mọ́ ìrọ̀ àmúmọ́ bẹ̀ ní israel àádọ́ yọ́ọ̀kà olùkàgídẹ́dẹ́ sọ̀híhì buhari ìkànnà mọ́mọ́ yẹ́ jẹun kò lè gúbà òkun àmẹ́ká mẹ́ òkun wo mẹ́ òkun wo na olẹ́gbẹ̀ẹ́ gíẹ́ kẹ́ngẹ́ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kìí gbẹ gíẹ́gíẹ́gíẹ́ ma wó múnukù ẹ̀tùkọ́ náà ma rẹ̀ ṣàǹkà mẹ́wọ́ wó múnukù òmùlá mẹ́kánà pẹ̀lú iyú méjì eyu kà mẹ́nọ́kọ̀tẹ́ yá a mẹ́fíárì ayé fíárì ayé eyu kàdámọ̀ eyu yẹ́ kéyìí mẹ́lò tó yíwó yọgọ yóò tètè mẹjẹun òun kí má tábà kété náà áàlù kàmí àdókẹrẹ bó ni ìmátọgọ́ ìdókẹrẹ bó wù níbà la in kọ̀dẹ̀rọ̀ lọ́hù àlẹ́yà ọjọ́ mi bá ọlá mi léèrè kò ń àṣàjẹ́ ti torí ìtàtìlẹ́yẹ bí ẹ̀gẹ̀ nẹ́ka mámọ́kúdù ìyà anyáwó pé ọ̀pẹ́ wà làbọ́là mú kú tẹ́ ìyọ̀kọ́lẹ̀ wọn ti adẹ́bìdégé kó tàí pàmẹ́wà bíẹ́bíẹ́ ní ọlọ́ọ̀lá tẹ́nà ìjádọ́wọ́ tó yóò yéé ni ìmátọ́gọ́ ìmọ̀dúkẹrẹ bó ليعذبني عذابا لا يعذبه أحدا من العالمين ọjọ́ àpàdé àyín àdàzába ní ọlázába tó máa dúnmọ́ ní tíwẹ̀ yàmúnà rí kí jẹ́ kú ní kí mú escape kú ọjọ́ ọwọ́ kọ́wọ́ kí ó bá mi alùkù kàtìlẹ́ ọgẹ́lẹ́ mẹ́rẹ̀ ẹ̀mì fail kìkọ́ mọ́ abájọ ọmọ ẹ̀dókè mọ́jọ́ lè abájọ yìí òun pé dàbí abọ́jọ́ òun ìyẹ́kọ́jọ́ yà dàbí abọ́jọ́ lẹ àmà òkú mọ́mọ́kùn ló yìí dákọjọ́ àdókùn rẹ̀ yìí torí lẹ́ máa òkún lẹ́gbẹ̀ẹ́ ká mọ̀ ọ̀sá tó ká ìdọ́gẹ́lẹ̀ lẹ ọ̀rán ọjọ́ ọmọ tó ná lé ń rí kò ń adọ́ ọ̀rọ̀ ẹ̀mọ̀ ẹ̀ta òkú ọjọ́ jẹun sálé rẹ̀ abi le kwa ojo ama ado gbiti dun ama awon bele ma ti awon ma li ti ko atai mere ma na ti papo abale ojo mo da dun afu e du ma ko tete awo o ka ma ja ka tete wa ji o mu du ma ko we we wa yi o ka ma ja ka tete ji awo me ran go mamumu ń kájà bá kété ẹ̀ka jà bá kété lẹ́yìn ọyọ́ ni kóònù ìsáàyà mú dá ó nẹ́ẹ̀nẹ́ ti kú yìí ọjọ́ yẹn ọ̀rọ̀ ayò yàtọ̀ tó gbogbo tí ló yíò tàwọn ọ̀tẹ̀hùn tó pàpọ̀ jákàdó ọjọ́ mú dájí kù ẹnẹ́kẹta lè jíwò ẹnẹ́ wọn lọ́jọ́ ń mọ̀lá kó tọ́ nínú yá àbìdì ìwé adómi ẹ̀hùn kẹ̀ẹ́ tẹ̀tẹ̀ sọ́lá alẹ́ tẹ̀tẹ̀ kẹ̀lẹ́ yẹ́ tó dáàdù rí bá mi ilé rí mi ń pò àìlọ ọjọ́ má yẹ mi ní nàtọ́pọ̀ ìpàkọ́ ọjọ́ abáni tó dáàdù bá wọn òun mi kàá mi àkúnìkè ẹ̀ṣọ́gẹ́lẹ̀ wọ́lọ́ ọ̀hánbó bára wọn ọjọ́ ń dúdọ́ máa jẹ́ náà ìnàkọ̀ ọjọ́ ìmúdà ti yá ìdí ìmọ̀ ọkọ̀ páyẹ ọjọ́ dẹ́ onáàkì àwọn ọjọ́ ọlẹ̀ dẹ́ ohun ẹgbẹ́ ìmáyẹyẹ kọ́ iye dédé kọ́ ọjọ́ dédé mọ́ ní alika makade ngojo ni belhum bile ko rabbihim kafirun ina amaje ko biru yi maya ru yi ko yoma ala ibi ro ayo amana mi yiwe ya dunga kene ki ko yo do da yi yiwe kute kute na ibili ye kolo ye ye lo na yo yo e ye pe ibili le lo awoni ẹ̀kọ́ dùn lọ yẹ̀yẹ̀ wọ́n yọ ẹ̀ àmúdówébìlì ìlàwà wọn ẹ̀wúrẹ́ kẹ́nẹ̀ kì kọ́ yọ́ ní kẹdúdá yìí náà nẹ́ lè kú ìtẹ̀rẹ́ òrà mẹ́ ẹ́ ó nẹ́ lè kú ìtẹ̀rẹ́ òrà papọ̀ mẹ́ tọ́gẹ́lẹ̀ nẹ́ ìdá yìí òun lè tó gbé wa ìwé bàbá ẹ̀kẹ́ pé adàdẹ́wọ́

ọlùtòjì ọyà àwọn ọmọ bí agbèsèké bẹ̀wú ẹ̀lẹ̀ mẹ́bàá bẹ́ẹ̀ dàá rẹ̀ ẹ̀ka bàbá dàá rẹ̀ bàbá bàbá ìmúdá rẹ̀ rùbẹ́ rùbẹ́ rùbẹ́ Ìbẹ́ ọmọ kẹ́kẹ́rẹ́ máa bọ́ jẹ́ àyí. Ìbẹ́ ọjọ́ kàkọ́ nẹ́bí wọ́n ọjọ́ àdúwọ́ ní kẹfìrí ikọ̀ yẹlẹ̀. Gẹ́gẹ́ ìbìrí ìkẹ̀dú lálọ́bí lákàwọn gbogbo ìgbàdọ́ máa rẹ̀. tójú ya kọ́ àtẹ́yò, àtẹ́yò, àtẹ́yò. akodo ata ile wa o ba ada ada ile wega la yin ba la yin baba ma e na rida la ilaha illallah gbogbo kebiri ile to la ba yo yi o ma ka biri gide o tu agba nkwụ ko adago opin opin ikujo lati yan no yele mgbewu amata nkwusu ịlọgbọlọgbọ apụ ihe ụra jọmọlẹ ewu mpi ihe lọ ele ama ele dole sọgẹlẹ nẹ ṣùgbegwu jẹ lọ ege hapụ mgbe ẹ bá ìtẹ mgbe lẹdàkẹ ọjọun ìhìgà ìnáhìgà ìnáchẹ mgbe ihe ọmọlọgbọ ó akèrè yánà káàkiri abákèrè àmọ́tẹ̀kí ní kàbàlẹ̀ ọmọjọ́ ẹ̀ ni wà níbi ẹka náà mi káàkiri gbogbo dúkì nàìjíríà ọlọ́yẹ lẹ́kàkí ní hí kúlẹ̀tẹ̀ wọ́n agbọ́yàn yóò dánú قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون الله يني ما كان ندوك نسلو نوع العباي النبي يكيك هما يتوفاكم ملك الموت يا أيها القرائمة mẹlẹ́kùn náà ti mẹ́lẹ́ pé ó bú alẹ́dẹ̀ wọ kílà bí kọ̀mù èékì màdúkọ́rọ́ mi yúmẹ̀ wọ́ yúmẹ̀ wọ́ nàmàlà kókó ọjọ́ tí yọ ọjọ́ mẹ́ yọ aláwọ̀ akẹ́bí tórẹ́tò lẹ́yìn hàn tí wọ́n ká yẹ lé máa tọwọ́ fẹ́tọ̀fù mùrùsùlùnà hátà ìdájà. ضلوا عنا وشهدوا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين نعم أولئك الله يرجع عنك جل ما وجبات توفتهم رسلنا وهم لا يفرطون Eh, ayé gẹ̀dẹ̀ ojú ẹ̀nà mi rúsùlù náà mú ní tẹ́wà ọwọ́wọ́ ma yán gbọ́ra yíò wọ́wọ́n láyò kọ̀rì dùn ma ṣe dùn yí kọ́lọ́kọ́jọ́ dùn mọ́ ma kẹ́rọ bó yọ ẹ̀hún lẹ́ ìwọ́ àmótò náà wà lẹ́ ìwọ́ ẹ̀pẹ̀ náà kọ́kọ́ àtẹ̀mọ́ ìrún yẹ̀ ma yẹ náà yàdútà ló lẹ́ ẹ̀gbẹ́ ma kọjọ́ dùkọ́lọ́ mú yóò nẹ ẹgbàmánà wá bá tẹwọ fẹ́tìwọ̀n rọ̀sọ̀lúnà àmúnú ṣe wà mamọ́ra ayé gbà wọ́n láyé fọ́rọ̀ tó ń wọ́rúdù ilẹ̀lọ́yẹ mọ̀lẹ́ ọmọlẹ́pọ̀ ma kpọ yí bá mama madu dàbí akẹrẹ bó o dùn ma ẹ ti sọ o dùn yọ kẹsíkẹá tó dẹ ma nù o dùn mí ma kó bùkà ká ẹkọ ń o dùn ẹ ti sẹ gẹsíkẹá ma la ẹkọ lẹ ma mú dùn akẹrẹ bó o dùn lẹ amúra ẹ̀hún dákẹ́rọ̀ ọmọlẹ́tì rúṣùlù náà èmi ń jẹ́dá abájọ́ aláwọ̀ yẹn ni kó lè tọwọ́ fáakùn mẹ́lẹ́kùn mọ́tì lẹ́sìn ìwókè làbíkùn mẹ́lẹ́kùn mọ́tì màláìkú kú ebi nu gbé gbọ̀ra yẹ wọn kó ẹ̀nà mímu dú tákì kú yà ń yà gbọ̀ra yẹ ẹ̀nà dúmẹ̀wọ̀ wọn là yẹ kọ̀rọ̀ tó mẹ́lẹ́kùn sàmì màláìkú ọ̀wọ́ wọ́n

tẹ̀wọ̀pọ̀tún rúsùlù plural rọ́mù àbẹ̀kí singular òbílẹ́gẹ̀ wọ́hùn láyò fọ́rí tó ìjẹ yìí máa ṣe ìmọ̀mdí láyò fọ́rí tó ọwọ́ ọwọ́ máa ṣe ayé kàkọ́ ọwọ́ ọwọ́ máa ṣe ayé àkàkẹ́ nẹ́ka má tó ẹ̀ nínú kókè agbọ̀ra ìhùnú máa ṣe òṣèré yá tí ó ń kó wẹ́pẹ́ káàfìrà máa lè mọ̀sítẹ̀ṣẹ̀rẹ̀kún àmì orientalist ya màálàká òkà kékọ̀ọ́ tàgàdà gbogbo yóò anatomy of the quran madodun kí jíjí òun muslim ẹ̀kúrò ní tíìmù bọ́ọ̀lù kí rẹ́dì jẹ́bù tọ́ òhìnwú dẹ̀ mẹ́rin àmì màlàíkò èkì agbọ̀ra yìí mànà mi tíìmù àmì subordinate ma mi màlàíkò èkì agbọ̀ra yìí ọwọ́wọ́ bẹ́ẹ̀kì agbọ̀ra yìí ọwọ́wọ́ lẹ́tẹ́ wọ́n àmà wá wọ́kọ́ àná yẹyẹyẹyẹyẹ mẹ́rin tíìmù èkì agbọ́kọ́ àná gbogbogbò yọ wọ́n àgbóṣojójójò yìí máa tíìmù mgbe ji awọ ọkwa gogogo wọ́ ọ̀fà ojójó ojójì màtí tíìmù ìmọ̀ àwọn ojójì gẹ̀ tíìmù tíìmù màtí tó kéta ọjọ́ sí àmọ́ra ìdíyàn bọ́lá ẹ̀dẹ́rìn ẹkún àmì tíìmù máa gbọ́kọ́ gani tó jójì ma gbọ́ pẹ́ mẹ́ni dáhùn àtàyẹ sọ̀rẹ́ àndádọ́jọ́ mẹ́mẹ́lẹ́mẹ́mẹ́ kọ́nà kí ní fẹ́ dá mgbé lẹ́nà tọ́nà gbogbo ma wọ akadima gbogbo ọha kọ́lá bọọlụ. ọha wé máa dọ́ kọ́lá bóòlù ilẹ ilé àkọ́kọ̀ kọlọ kó tẹ̀nẹ̀lẹ́ kì ọha ẹ̀nà máa wọ́ra yẹn wáyé atọ́ àwọn ọlọ́kọ̀kọ́lọ́ yà kó ọha inú kí wọn yọ àmì bí بايا كده الله يلي فلولا إذا بلغت الحلقومة وأنتم حينئذ تنظرون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تنظرون فلولا فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين أي سورة الواقعة كده ọ̀rọ̀ ìwọ́ kàdọ́ ọ̀hájá kìí mú ti igbokatagri aa egbeye ojo na yomone olif achụ ụgwọ taf hami achie doarụwoke donụ jio na-echekwa eyile megide n ma go ka egbe ma gwụ kadoha e ma mraie gwụọ kadoha baa kaọkọkpọrọpot ha nwụ ịba mle nwajo aka gị n'ihe فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون àti ilé ẹgbàkọ̀rá ilẹ̀ àkàdọ́wà wọ́nẹ́kẹ̀lẹ̀ yìí ìrìkàwò àwọn òkùdé yọ́ka wọ́nẹ́kẹ̀lẹ̀ apá tí a mọ́ olùdé wọ́nẹ́kẹ̀lẹ̀ òkúta sí kíkọ́ apálé òkúta àmọ́nukú ẹ̀ẹ́dú màtàmí gbóka gbóka mọ́ gúúsìjà káàkiri wúlò wa ọkọ ẹ la mọ́kànlá ń rí korí agbẹ́ ẹjú máa yá ni yọ fọléwòlá ìdẹ́bẹ̀lẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ṣẹlẹ̀kùnmọ̀ wà ń tún ìhìn ìdìn tẹ́ǹgùrú ẹ̀hùn tí ẹgbàkọ̀rá igbó ọ̀kadọ̀ ha ti ṣẹ́jú mẹ́fìrán ẹ̀yà kọ́lá mẹ́jú rárá rárá kọ́lẹ́

يولمونني ترجعونها إن كنتم صادقين كلا إذا بلغت التراقي وقيل من راق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق إمني كافر هم فلا فلا فلا صدق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى mo káàkiri ọyé kọ̀kọ̀ pọlọtọ́ ọ̀hún kìdẹ́ yìí ó ọyé lẹ́mdọ̀ yá kàyà èéhùn ta ọjọ́ kàákàyà tó dẹ̀hùn pẹ̀lú àsọ́dàkà ìdí gẹ̀ẹ́sì àwọn lọ́yọ́ wọ́n sọ́lá yà dójú kanà ní sọ̀wọ́ wọn yóò abidjan ti ẹgbà kó wájú alòlẹ̀ kẹsìlẹ́bà ọ̀tẹ̀wọ́là ìmúdùdé mí mú bí dàgbọ́ ẹgbà yìí gẹ̀dẹ̀ kó lè sọ̀wọ́ fún mẹ́lẹ̀kọ̀lùmọ́ ti lẹ́dí wọ́kìlà bìkó ọjọ́ mẹ́ná yọ tẹ́lẹ̀ kí mẹ́lẹ̀kọ́ gbọ́ra yìí kùmà dúdú kí mẹ́lẹ̀kọ̀lùmọ́ ti ima mara ime bago madalu mamdangu begwa matama kimatete kuku imele ogoka mama kavule la jaka hii a a majaka go ogo mbo burkutu nkola le majoko burkutu kwati jati jiwo jaka hii abe bi ama ngota papa hii ogelo le ama kavule le majoko burkutu aka hii ogele ngodalu begi mo ama ama ngota papa ngini dogoru bebi ulbele cha papa maji

nítorí dùk màdùmẹ́nà dí ní ìmèmòdó kéétẹ́mù mbókì mọ́yìn màá tó ayé tọ́ اللهم نرجد كل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون وبالأبود ما دم دابتو تدو دابتو بوجو كافر با كاي ẹ̀dàbí tí bọ́jọ́ ìṣẹ̀dàbí tó yìí mọ̀ sí ibà tí ó mẹ́ni fẹ́lẹ̀ sọ́dẹ́kọ́ wọ́lẹ̀ sọ́lẹ̀ wọ́lẹ̀ tí ń kẹzẹ́bà wọ́tawọ́lẹ̀ àìyàn ثم ذهب إلى أهله يتمطى أما فجكم أولي لك فأولي ثم أولي لك فأولي أيحسب الإنسان أن يترك سدى نجيكوكو كدجوني نجيكوكو كدجوني نجيكوكو tọ́kọ́ náà ọ̀nà ọjọ́ rẹ̀lẹ̀ bébì mami ṣẹ̀dá bú ó nà méjì á ti ṣẹ̀ yìí àbébì á tòkè ṣẹ̀ àmà yọ̀ dábẹ́ gbẹ́lú dèyújọ́ lì múlọ̀yán bọ́ka ti ṣe múlọ̀yán ètù múlọ̀yán ìṣẹ̀jọ́ bọ́ka ti ṣe múlọ̀yán ekuku ekuku wóó múlọ̀yán yìí nàìjíríà bẹ̀tẹ̀ ọgọ́ka ti ṣe múlọ̀yán ètù. n'ụlọ yé yí bọ́ọ̀lù ọgọ́nẹ kàmá ti tí a múlò yé tù pé kùkù ẹni ìnà ìṣàlù kíkọ̀lá gbá òlò ọtẹ́ ẹni ìṣàlù kíkọ̀lá igbó ìjẹjọ ń gbókìjọ mọ́yìn ń gbé ìkàrà tó wà ó majugo ameng'o ko kadu si yumi de mo yoro kaga ka ko le jabada demi mau ele olele demi mau ele awomu demi mau o e gbaro ya to ya mu ne mu ba ma yo ko ka afrika ki kude yo ya un ma wa ye du ko ikele ngo ku je ne pe pa bie ma yo gu wa yo ku wa yo ku ma ewu yo gu tale ayaguna tale ewu ewu yan ààyè gaba gbára ó yàmù nà múgbà ẹnu rí ìdú become crowded ọjà àmúnà tẹ́lì ngbòdó òyọ yọ́yọ́ abàmúnà dójọ tó ìdẹ̀ dójọ tó tó tó yọ gbogbo àwọn gbégi ayókí ohun ìmà ṣọ́káwà ní àti ọjọ́ kí máa kẹ̀lẹ̀ dùn ọjọ́ kí mi bẹ́ ọmọ mẹ́lẹ̀dùn wa tó ilẹ̀ dùnmọ̀ kò lè tàwà fákún mẹ́lẹ̀kùnmọ́ tí lẹ́sí wọ́kílẹ̀ fi kún túnmọ̀ ilẹ̀ rọ́bìkún tó rẹ̀ mẹ́lẹ̀kùnmọ́ tí alkìlẹ̀ kìtùgbókà kọjọ́ yóò jù germany kọjọ́ yóò jù plural gbókà ọjọ́ yóò màmẹ́ àmì tíìmù ma wọ́ra ikọ́ ọ̀gá ní tó yóò yí ìgbìgì ọ̀hà kọjọ́ challenge káàkiri ma yán gbọ̀ra ìwọ̀n yìí kàbí ní ìzọ́bà lẹ́kọ́tẹ̀lẹ̀ ṣàlùkọ́mà wà ń tó ìsìnà ìdí tẹ́mùrò náà lẹ́kọjọ́ challenge ma pàmọ̀ dị jùbí ma na gane ko malakul mota wa diyo wa gobo hate an si ko yo ni yatawafakum malakul mauti yake awa ba igba ki bi yo ha ile e ma go kwa nei shami rusulo na mi ji ma malaku yo wo ma wa ile ẹ̀wọ́n lè tó bá yà múnà bá yọ ẹ̀kọ̀ fíṣọ̀nù òmìnà ọ̀yà ẹ̀tù gbogbo kúrò ka yẹ tàlẹ́ yìí bá kó sákádó kùmàjọ́ bìrìkìtì máa ń bì ẹ́ kó wàá gbó kàmọ́ ìgòdó méjì kó wàá gbó ẹgbò bì kùránì mẹ́fẹ́ jùlọ lord praise the lord hallelujah ngba yìí lẹ́mọ́ dẹ́ ti ngba yìí lẹ́mọ́ ni aláwọ̀ yẹ tẹ̀wọ́ falẹ̀

ìwọ́n dà láhùn gẹ́lẹ̀ ẹgbọ́n jà bàrà gbogbo ẹni ẹ́ ṣẹ́hùn tó káàkiri ẹ̀ tàlé ìyẹ ọgẹ́nẹ̀ gẹ̀rẹ́ yìí onúkò ń dágbọ̀ gbọ́dága tààkì ìdọ́alẹ̀ sanútogbo ìṣe mọ́togbo dà ní ìmúlẹ̀ rídà kẹ̀kẹ̀lẹ̀kẹ̀ ulẹ̀lẹ̀ ọgbàgbà gbogbo anìgbàdẹ rẹ̀ ti dó wíwíwíwí wẹ́dò ìwọ̀n onúgbẹ̀rẹ̀ àdágbò wù tọ́ la báyìí kìtì ẹnkì dẹ́dọ̀ abájọ́ ìṣẹ́mdútárọ̀ kẹmdútójà

ọdàtúgbẹ́nà ìbò ọdẹ ilẹ́nà mọ̀lẹ̀kù bí i agbókwà ní ma agbókwà ní ìgbì awọ́gbọ̀rẹ́ yìí ọdàtúgbò ìkó takùbọ́ yàtù kọ́lọ̀ èdè òkwàkó chakadó òun dúkìsì òun dọ́dà yìí Ma kọ́lọ̀ yìí máa kó

isan yamedo yegu next year kama moko le budget budget yodo ko en yalo 100 million gbogbo abo yabi isan ni mam budget budget mam budget mam ko le diwa contractor ki un asukoloi ma huwa wodo hito contractor le contractor gideo ya ingete na me engineer ami construction company ìmúyímọ́wọ́ construction company onúgbò àmàwọn ni site engineer yìí ma tí àwọn náà dẹjú tó kọ́lọ́ yìí yà mẹ́ engineer yìí break it àmì iron bender block layer brick layer madọ́mọ́ àbẹ́ẹ̀kì sọ ukọ́lọ̀ pálí òkúta edu lójú pé kọ̀kẹ́rẹ́ dànà mà lókọ́lọ̀ májọmọ́ ọ̀pàpọ̀ bó ìdú ẹnẹ́dú yà fi ẹ́ ní kiaki engineer kideju togo ji ta ma dunyo ngo kwa ko ya ko nga togo ji me ya yin o ki ola yola dada ga ene ma construction company ene kini company la ya ko nga togo ji tabi so dunga engineer yi ene company la ya ko so ya me komi je ile me a ti mi tó dẹ̀wọ̀n ohun ọdún mọ́sọ sí kọ̀ntrátọ̀ bí wọ́n yá dẹ̀mọ̀ mi kọ̀ntrátọ̀ yá ọkọ̀tọ̀ ìyàmẹ́ àmẹ́mà gómìdé àyí gómìdé lẹ̀ mẹ́dọ̀ tó dùn ohun màdàwó dùn gómìnà èèyàn kì í o wò iná kẹ́nẹ̀ nẹ̀nẹ̀ jẹ́ lè dákìtì wọ́n tí àmọ́ lọ́wẹ́ láyé ìkùránì tọ́ọ̀lẹ́wọ́gí máa nà rẹ́jù dùn wọ́n kúrò yẹ́tọ̀ fáfún mẹ́lẹ̀kùn mọ́kí alẹ́dẹ̀ wọ́kí làbíkùn tó má ilẹ̀ rọ́bìkún màlẹ̀ ọjọ́ sáìn okun wọn àtàkà màlẹ̀ kúrò bọ̀rá yìí tó but ame fiti ato ayi kana duwa ne ke kona ni le be ka me to ayi le eh boki akona en abo wa le ona oh, akona abele ah, eh, ni e qur'ani ni bidinga ni wako tola dawudu ya lutai qur'ani bidika ni قران يعني كتب عليكم القصاص في القتلى الحر بالحر الحر بالحر والعود بالعود والأنثى بالأنثى ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم inugo kange biene ko jwa ko kili homa ojo mamda imda ngeki akone ojo makoni oye niki iya tegbe ko jo kole ngo jwa chu ni dola enile ame ondu ko he meda amala pe ma wa borai ejo gudu enile ame ngulu o ne na lo ka bo nge ko sheria je ka ti iyo pa to yi mo mo mo pa ṣeun ìmọ́ni gẹ̀ẹ́gẹ́ pàtìpán hata ma tó kò sí síhìrí àtàkì yóò ń dá akẹ́lẹ́ gbogbo ẹ̀kú tí yàn ẹ̀rọ mọ̀ ìmẹ́sàbí mamu ahmad bin hanbal yẹ́ ni ẹ̀mẹ́ pákàtì fi ń ẹnẹ́lẹ́ ma mú ma òun pàkóyí òun kì í ọjọ́ kí máa nìyẹn hmm. tó wà na àm alótọ́wá àṣúrẹ̀ àyà dúẹ̀kùn àti rẹ́gbó àyà lẹ́wùn àti egbó tó adába tí àyà tóẹ̀ wọláwọ̀ alẹ́wọ̀n àkà mọ́mà ní kí ṣe é kàdé ọjọ́ mímọ̀ ìgbàkàtọ̀ adába tí àyà tóẹ̀ ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا ربنا بصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا مؤمنون الله أكبر نبي محمد صلى الله عليه وسلم ya cha nibi geten weke cha dudo sunna allah ango kangu wege oya mboyeke leti papa ma challenge me yi ma go ite tu me ora online Ami àmì múnáfìkì ewu mẹ́lẹ́ àbẹ̀kàmì káàfìrí ìgbéjì àchálẹ́jì mẹ́yìn aláwọ̀ akàngá níbi yàkàngá ma dúdọ́ yẹ́nà dáyín bí kẹ́mù wẹ̀lẹ̀ ọ̀dárọ̀ ó ìsì akẹ́mì yúdà dó ìzìlmùjìrìmúnà náà kí sùúrù òsìhìn ẹgbàkùbẹ́kì létí pápá ọjọ́ kọwọ́ gbọ́mọ́ papọ̀ gbọ́mọ́ àtẹ gbọ́mọ́ ọ̀gá ni ọyẹ́ màmú dẹrẹ ọkọ̀ ẹ̀la màmú tìgà ọkọ̀ ẹ̀la kìtẹ́ẹ̀kẹ́yẹ ọjọ́ màyámú dà ọgẹ́lẹ́ na kí sùúrù wùsíìm abọ́wọ́ gbọ́mọ́ àtẹ gbọ́mọ́ ọ̀gá ni ẹ̀yìn tá màmú dẹrẹ màmú yí wùsíìm kó òónú kìí ma màmú yí dà lọ ẹ̀yìn dẹrọ bíìm ń gbọ́ ọjọ́ ma ọyẹ́ lẹ́ ربنا أبصرنا وسمعنا فارجعنا نعما صالحا إنا موقنون أو يلن ما يجلو لما من ربنا أو الله وندوا أبصرنا أو غني أو أو غني شايفين نو أو غني غني إيه يوهان غني أو غشامو بيرو إيه wẹ̀sẹ̀mìírìnà ayé tí àwọn ọ̀gẹ̀ṣẹ́ gbọ́ngi ni tó ń ka ọ̀gẹ̀ṣẹ́ rígi ni kì á ń bèrò eyú ọ̀gẹ̀ṣẹ́ wẹ̀sẹ̀mìírìnà ka ọ̀gẹ̀ṣẹ́ gbọ́ngi ni kì á ń bèrò eyú ẹ̀kọ́ ọ̀gẹ̀ṣẹ́ ebi kà كاريات قلو قلو يوم ملا إنا مؤمنون إنا موقنون إغني وكذا نوي كان إغني تمؤمنون علي كذا نوي وإغني مدو كذا نوي يقين إنا موقنون موقنون أجنا كوجنا وجا كون تاكي أبنا لجنا وجا يا ربي من جوا وجا ومبا إيماني ده إيقان alilikon ti kwade yewe donge yewe ulicha ini diko na kia explain nge mkade yewe doi yewe kanati imani nga nege na ni yakin tudenge yewe do jali ko yewe ogele ni kafiri anya yalo mwi ehile mi ji kafiri o manu dɔgbɔtakun iya lomu kɔ gbɛɛ yɔ dudu taki gbɛta kɔ ba ma gbɔra ye o ma kan ka kini la kɔɔri kun ta fi ɣafilɛtin min haada. fi ɣafilɛtin min haada. fakasafna an ka bi kɔɔ a ẹ̀tẹ̀déwò gbọ́lọ́yàn yíyàn kẹ́dẹ̀ yúdómi ni ẹgbẹ́ lẹ́gà malagó ma wọ́ra ẹgbẹ́ rẹ̀ àmì tí tí ma malagó lẹ́yà lígẹ̀ ìwọ́n tàbíwọ́ àtàwọn àwọn lígẹ̀ àwọn abúgbé wọ́n rẹ̀ ẹmọ́ bẹ̀rẹ̀ tèmi àwọn ẹnẹ̀dú kìí ṣe wílé fún ń ya uwe tena ubola yo yo angike de judo ini fakashafna anka ge to aka ami igba ko ki gbeju am koko ni ni fa ba soroka yoma hadidun ugane ngadule tuna makuri ola dule ni e ide ya to ngaya lu mu de amala ku ka ki ẹnu gane ngini ugane ki apane tuna la dule ko ki adule tan dule ko onu ge mu ya rabbana absarna wa sami'na farji'na na'mal solihan inna muqinun agbẹnu aya múnà wọn bọ abájọ yìí ìdábí akọntradík ayẹ níbi sọ́rọ́ tó ní ìsọ́rọ́ túrú ẹlẹ́ẹ̀ẹ́ nìyí gbókè adájí pé wọ́n yìí eh ma kuma kwanda mata yeki mata ajalu weka kwa ajima ya wala dumuwa ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم نعم كلما خبت زدناهم بعيرا إنا لله وإنا إليه راجعون وسنا يا لا الله يلي

mmeni amai wanashuruhum yawma alqiyamati ala wujuhihim ejuma mai mmane dun madago yun kwano yona one daga ne me ya kalu ngo e ya dago yun ere ya daga ne ko to ogbo yo kwano yona ejuma bane ma eju kidai umma wa ma umma ne bane ma ma ne kulu ubile umyanan mata umyan wa bukma wa summa mata weju mata yalu mata yeji abejo agane ajalo akola abejo agane wa ma'wahum jahannama adabi tuma shehuna enne kuma ki jayalu jayeji kima na akola ni aye yeni won daga akola ni hmm. kakini ربنا أبصرنا وسمعنا فرجعنا نعم صالحا إنا موقنون أبارك وسهلا يا ميجي. gbogbo ìdájí kwani tọ́ ẹnẹ̀kì jẹ́nà ìlú èbí kàm polisi mdú tí mọ́tò mdú kwé mi ṣókùjẹ́ pa ma yá pa ohun tí ìṣọ́ ni ń sọ́sọ́sọ́sọ́ jìnì jẹ́ ẹgbà ti tí rí mẹ́yìn pẹ́gbà ti adága kayọ pẹ́gbà mọ̀ àjọ ń kó yí ìyàmí kan ní ìṣọ́nà ẹlẹ́jà lókété ìṣẹ́pàgbó yìí ìnẹ̀gbà ti dé àmú ìdẹ́dí ẹgbàgbà ló tí rí máìdí yà

ma wo ayon kak ma ko yi ko ma ma mdu tu indu do do me bie ki tu indu du do do me ma ma mdu tu indu du le e ya ole al ki dan indu du pa he ki ne da ko mo ola hele ne gba ki ko to ile mi condition ene ka ko bo ene ti mudi pale ko government ti condition ni o to ogele ne ko yo bo nugo ọlọ́ọ̀lá ní kọ̀ndíṣọ̀n mú sí ẹgbẹ́ ìgẹ́bẹ̀rẹ̀ tójójí ẹgbẹ́ ìmọ̀ egbe tójójí ẹgbẹ́ ìgbẹ̀ anyákàjọ tójójí ẹgbẹ́ ìmọ̀ egbe ń ànẹ̀tẹ́gẹ́ kàjọ tójójí ẹgbẹ́ ìmọ̀ àgbàjọ ẹ̀yà màtọ́nù dága e condition le condition ne ka do ma ye ba ya ka yo to yo yi ni condition bi ma jo ko yi e ba ki ti remind to yo yi e ba du ko yo yan ko le ya kere bo na bu ku ina mu gbogbo gbo e ko yo ko la lo la ẹni ẹ̀kùnmọ̀ kiri, tí ọ̀ oyin dúdú kìrìkìrì inú ìgbàjẹ́ àtọ̀làpábò

so ngugu sojojo jojo ugo ngugu aka mu aka bere gbe munafika dini ngugu ma sojojo jojo le mu ti na kitu utara izil mujrimuna nakisu rubusihim عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحات إنا موقنون وأنا أجوني في سورة المريم

ẹni bí àmọ̀gẹ̀ já pé káàkiri pa nọjọ́ na yóò mọ ya tó nẹ́nà ọjọ́ màáyá ọgbà yìí ọjọ́ kí máa nàrẹ̀ nínú hmm. so alùpùpù ayá dé rẹ̀ olẹ́mọ̀láwọ̀ yẹ́ nìyí ẹ̀jẹ̀ sóra kàwọ̀ yẹ́ ni wọ́lẹ́wọ̀ ولو ولو ترى إذ وقفوا يا ليتنا نرد ولا نكذب بآياتنا كما يمجدي أي كده سورة السجدة يمجدي مكوجون فرجينا نعم صالحا إيه كما كودو كل مال ينبه كوجون كونا يلا ما ما ويا كان في سورة يوم نلي وسبومني ولو ترى إذ وقفوا على النار فقالوا ولو ترى إذ وقفوا على النار النار قالوا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآياتنا ونكون من المؤمنين بل بل بدا لهم ما كانوا يدعون من يخفون يخفون من قبل ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون أو سيك ماما دوماني دا وقالوا وقالوا إن هي إلا حياتنا الدنيا إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا نموت ونحيا وما نحن بمبعوثين بارك الله فيك إذري مأوكيك جاك هون دلونو مكل وما يونكي دميري إنما ما جيكنك كوشو أدودا يكوانني ìsúre kàdé òmẹ́ni kọjọ́ kẹ́dà máa túbì ká máa ṣẹyàn yọ́ mẹ́mẹ́lẹ̀kí pọ̀tẹ́ ìsúre àdùmọ́yìn mẹ́ni يا ويلتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين والعياذ بالله ni ka de gbe ki anya di poto o le poto e ki ma chikun ogu ma so gbe bia ogu bia ki ma nu goto ngalawe ni hmm eh wala usina ko ولو نعم، يعني ولو شئنا لآتينا كل نفس ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم لأملأن جهنم من الجنة والناس أجمعين إنا لله وإنا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إمجدي على غيانه ولو شئنا لأتينا كل نفس هداها إما رواجون أه أما مقتونا دون الدو ما كان مدوى وما مني إيه يقول لك maana mamutona dungena duena duma mudena utona ena kola de allah hidayah jola munungane ani hidayah tu taufik. ani eh, hidayah al-istidlal او هدايه الارشاد والاستدلال ee eh, yìgìdẹ́ ìníkà níbi nùpáyùn ìníkà níbi máa nùpáyùn ìṣọjọ́ keje ni ìdáyẹ́ tó tọ̀fíkì ẹnẹ̀ nílẹ̀ aláwọ̀ keje ni ẹnikàláwọ̀ mí ìdáyẹ́ tó tọ̀fíkì dún ewu mọ́jì kúrò munafiki munafuriki dúró iná àti àdódò bí ẹ̀dùn ẹ̀yìn lẹ́nu ẹ̀dùn oúnjẹ gbèsìlámù ní ìmánì ìmánu ti ẹ pẹ̀kọ́ tó dẹ̀ aláwọ̀lẹ́gbàmí ìdáyà tó wọ́n ìdáyà tó lè sìdìlẹ́lì tí é dùn nà tó nà parí hujjá ẹ̀rùn ọ̀nà ọ̀gbẹ́ ìyànnú ọ̀nà gẹ́gẹ́ ìyànjẹ́ ẹmọ gẹ́gẹ́ kọjọ́ méjìdẹ̀ ọgbẹ́ ọjọ́ méjìdẹ̀ ẹni gẹ́ adọ́ ọmọ ọgbẹ́ ní ilẹ̀ ń wọ̀nyẹ̀ ilé ti hidayatul istidilal dẹ yìí tó tọ́nà àwọn ọ̀nàdọ́mọ̀ ọlẹ́ ilẹ́nà níbi nẹ ẹgbogbo ko ẹni wọ innaka latahdi ila siratin mustaqim wallahi wa níbi muhammadu ẹna dẹni tọ́nà yọkọ̀ pàmìṣì ẹnà gbogbo múnà ọjọ́ ni innaka latahdi man ahbabta ẹmọ́ mọ̀ ní kẹtọ́fẹ́ kí kùránì àjọ́lá máa ń wà máa kéhe kùránì

أغنية الهداية الإرشاد والاستجلال هداية التوفيق هنا من أن تكون الدنيا جفيتة يجوا بك وفتوه وفتاجه ma dó ọmọ ya tọwọ́ ẹgbàmí káfìrí kan olè ma rí ma mi tẹ̀dá wà ní makó dòrò kó ya ta ẹ̀rí jẹ́ ìrí ka ya mọ́ ń bọ́ọ̀lù ń dú ìyá rọkúté rọkúté kúté kúté kúté pẹ́dà òyà múlẹ̀kún yóò yàun lálẹ́gbogbo yàlógún masalasi yàlótí masalasi dúrí yàlálẹ́gbogbo ẹlẹ́dùn lẹ́gbẹ́ masalasi dú ngbẹ̀ yàló malóti playing ground ọmọ ma ya gbó bọ́ọ̀lù lẹ́ ooo kìtàkìtàkìtàkìtà pé mú kìtàkìtàkìtàkìtàkìtà pé mú ọgẹ́lẹ́ ma déhùn ooo gbogbogbò ma wọ́n ìmẹ̀gẹ̀rí masalasi bíi

eki koko bọ́ọ̀lù ara rọ̀ òkòlò rẹ̀ òun ara rọ̀ yìí ọgẹ́lẹ̀ adéhùn omi kùmàdúkú kùmàdúkú yẹ wọn ní òkòlò yẹ imọ́ mi ń kọ́ imú ń gbáà yà dúgbò kùmàgbọ́lá tá máa dọ̀wọ̀ níjà takuma àdọ̀wọ̀ níjà lẹ́ takuma wá tọ́ ayé ayé aláwọ̀ yẹ́ ni wọ́n emarụwa ju amamụtọ na dụnwụra idu ụtọ na enwu amamụtọ na ịghọra idu dum walakin hakalqawlu minni amanu kolalika mdo sisuku bewa kakamu na tukbaru yumeji mashi farikum fil jannati wa farikum fis sa'ir ojo amune ona amune ti makbaru ايو بيجدي زرعنا لجهنم كثيرا من الانس والجن لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وفريق في السعير فريق في الجنة ucheka cha mama aliana ucheka cha mama una so karatu alkana academy mara doje kale academy ta gbojo mna gbojo do atomo ọjọ́ múnà kọjọ́ mọ́ ọ̀rọ̀ tọ́mọ̀ lẹ́ta ká ṣe lóbi ọ̀pàá tí ó ń gò ní bayani hù ìṣẹ́ ní ìwò gbítìgbítì